àtìlẹ́yìn bàbá wa Akíntóyè Ìgbòho Òòṣà gbogbo platform pátápátá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ campaigners láwọn lọ́ba sọ à ọmọ Yorùbá jẹ́ ká dìde tán adúpẹ́ṣẹ́ táwọn bá wa tí wọ́n ṣe lókè ògùn pẹ̀lú àwọn ọmọ ìlú ọmọ Yorùbá nation ní ká dúpẹ́ lọ́wọ́ yín foreigners people ní ká dúpẹ́ àwọn olórí wa náà ní ká dúpẹ́ wọ́n ní ṣẹlẹ̀ ń ṣe wọ́n níbi tó bá kù sí wọ́n ní kẹ́ láhùn sókè. Okay ká da àwọn ọmọ sínú igbó terrorists must leave our land they are killing us we cannot stand this no more and we cannot fold our hand and watch them or looking at them killing us is impossible enough is enough we have to chase all the terrorists in our bush away yes all the terrorists in our bush it's time for you to go now ẹ lọ lẹ́rọ̀ kí wọ́n bá lọ ní tipátipá àwa lè ń gbé náà tẹ̀ ń gbowó tẹ̀ kidnap tẹ̀ sọ́wọ́ commodity Eh? ẹ̀sọ́ kidnap is industry in Nigeria we want Yoruba nation yes so we can take care of our affairs we can take care of our policy we can take care of our law we can take care of our security we can take care of our health service we can take care of our old people we can create benefit we can create uh, uh, uh, uh disabled benefit uh, pregnant woman benefit children benefit We have to stimulate the economy to enjoy the country. Nigeria cannot do that. No student finance. So bẹ́ẹ̀ ẹ́ eh? àwa tó yẹ ká kàwé ẹ̀ lè rán wa ní school you can't send us to school no support from nobody and you are stealing the money end the bad government everybody must come out regardless of your group regardless of your ethnic regardless of your race regardless of who you are regardless of your profession We have to come out. Lagos. Yeah. Nature called us to come out. Yes. Our ancestors call us to come out. Yes. Pain that we are going through called us to come out. The suffering we are suffering called us to come out. Ẹgbà gbogbo agbọ́dọ̀ jáde. Ẹ lè má wọṣọ Yorùbá nation o. But as long as you are Yoruba and you are Nigerian. you have to come out. Ẹgbà bẹ́ẹ̀ you have to come out ikú abúlé pọ̀ ẹ má jẹ́ kó dàgbà tó ń ṣàṣìwá táwọn kan bá ṣàṣìnú ilé táwọn kan jáde kíláàdì òní pọ̀ wọ́n fẹ́ ṣàṣìwá ẹ jẹ́ kí kíláàdì yẹn pọ̀ bí omi òkun a ti sọ fún wọn kó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó pọ̀ bí yẹpẹlẹ̀ ẹ jẹ́ kó pọ̀ bí àgbàrá òjò ẹ jẹ́ kó pọ̀ bí òjò tó rọ̀ fún sọ́mùdè sí ọjà it's time to end the bad government you cannot continue suffering when we have resources capital to make our life easy, to simplify life for everybody. We get nothing in Nigeria. We must divide it. It cannot work. It cannot work. We are ruling by puppets and thieves, corrupted people. It has to end of Yoruba nation. Of Yoruba nation. Ọ̀rọ̀ díẹ̀ náà sọ fún ọmọlúwàbí tó bá dé inú àdúgbò dídí. We have to come out. We have to come out. We have to come out. kí brother mi ìjáyà ìjáyà hmm, odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ kò ní dá fún kò ní dá fún gbogbo àwọn politician wọn ní sori rẹ̀ látọ̀rí Tinubu désàlẹ̀ gbogbo wọn ògùn lákàáyé máa pa wọn ni aláì mo ní látọ̀rí Tinubu bẹ́ẹ̀ ni ògùn ṣì rè mo kí gbogbo léjà rè Yorùbá nation going back a kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè ògùn mo kí ẹ́ nì sálàáfíà ló gbogbo tó bá máa jẹ́ kí nàìjíríà break òun làdúrà tàwa any goddamn thing Fẹlá ti ní when the time comes we must all talk mo kí olóyè Ìgbòho ṣá ọ hmm, pè mí lọ́sàn-án a release statement yẹ and i'm sure everybody have read it wọ́n ká kà á ní èdè òyìnbó fáwọn tí wọ́n gbọ́ Yorùbá àìnípẹ́ lórí program rẹ èmi lọ sùn báyìí it's been a busy day kọ́lọ́n kó ṣàánú so we're just here for a very very limited time kí ọ̀kan má sọ pé kankan ní nàìjíríà any garden thing tó máa bà nàìjíríà jẹ́ òun làdúrà tèmi lójoojúmọ́ any garden thing economy ni inflation ni petrol ni terrorist ni everything nǹkan kan ló máa trigger the break up and the end of Nigeria so a ti sọ yẹn fún yín láti three years ago ẹ jẹ́ akọ́ deliver iṣẹ́ olóyè náà mo kí olóyè gbowó ṣá irú mọ̀lẹ̀ tó ń jẹ́ táńtán ìmọ́lẹ̀ gbogbo Yorùbá ẹni tó máa fọhùn síta tó mọ̀ pé òun gangan ló fọhùn síta àti fohùn síta látàsùn bóhùn ẹ̀ kò gbọ́ bóhùn ẹ̀ kò má gbọ́ ẹ fúlàní tó ń bẹ lókè ògùn ẹ ẹ ẹ náà ẹ mọ tá a máa ṣe fún yín níbẹ̀ yín tá máa ṣe fún yín àní sọ sórí social media bọ́tẹ̀ ní kí n sọ yẹn mò ní sọ yẹn lórí social media but wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wàá nú gbó ẹ jáde ẹ kúrò nínú ẹ̀ if not níbo làwọn lórí burúkú níbo làwọn lè ti ń wá tó ń wọnú platform wa báyìí torí ọlọ́run níbo làwọn lè ti já wa báyìí. so mo kí gbogbo alẹ́ nǹkan sí i uh, Dr. Chief Sunday Adéyẹmọ ó tún rán mi sí àwọn Miyetti Allah ẹ sọ fáwọn èèyàn yín kọ́ kúrò nígbó wa if not inú ibẹ̀ la máa fi wọ́n ṣe manure inú bẹ̀ a máa fi ń ṣe màníàn ni tó bá mọ tó ń pè bẹ́ẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa ṣàlàyé fún ẹ you want to do something else hey, you need water you want to plug it a máa fi ń ṣe màníàn ni à ń gbómi kaná níbí wa máa ń plug omi ni lórí làbọ̀rọ̀ ṣe máa ń gbómi kaná. mo fẹ́ mọmi ni fi plọ́ọ̀gẹ̀ iná ló máa jẹ kò ní jàgbàdo kí gbogbo lélẹ̀ kan sí a máa ní ọlọ́run jẹ́ jẹun ń ti fi ráyé jẹun fúlàní wà ní gbóyin ẹ̀ ń pariwo pọ́lọ́run jẹ́ jẹun ani ní ah, ìní ọjọ́ ajé kọ́lọ́njọ́ ọ̀rọ̀ ajé jẹun <laughs> fúlàní bẹ́nu gbó òun sọ pé kọ́lọ́njọ́ ọ̀rọ̀ ajé jẹun táwọn èèyàn fi rájé jẹun níbo làwọn gbélé tí ń wá báyìí káwọn disturb wa lórí platform ní alẹ́ wàá kún àbí ẹni kọ́lọ́njẹ́ rájé jẹun báwo ló ṣe fẹ́ jẹun nígbà tí fúlàní ń bẹ a gbọ́dọ̀ flush gbogbo jáde nìyí we flush them out so that they will not have power against us since the yẹ pé bẹ́ẹ̀ ni ajé wèrè o ẹ mbolo ti fẹ́ rájé jẹun fúlàní ń bẹnu gbó òun sọ pé kọ́nà jẹ́ rájé jẹun economy inflation lálẹ́ nísìn food inflation ó ti wà ní forty percent ó wá ní kọ́nà jẹ́ rájé jẹun ẹ máa tanra yín àwa yorùbá àwọn yorùbá àwọn òwe kan wà táwọn máa lọ máa pa àwọn òwe tó make sense ọlọ́njà ara ajé jẹun ọlọ́njà ara ènìyàn ọjọ́ ajé ọlọ́njà ara ajé jẹun ajé ò lè rí jẹ fúlàní gba gbogbo inú igbó wọn ní ẹyin ti di five thousand naira fún crate oníkọlọ́njọ ọrọ̀ ajé jẹun má tètè sọ fún Tinubu pé kó pín Nàìjíríà wàá jẹmọ yóò yà ká tó débi tá à ń lọ. Chief Dr. Sunday Adeyemo Igbowosha issues warning warning to Fulanis in the southwest forest but amamamu ní ẹyọ kankan ni nígbà tá àìtí gbàṣẹ lọ́wọ́ àwọn ọba so a lè ró wọnú gbogbo igbó because àwọn ọba ló ní ilẹ̀ Yorùbá àwọn gọ́vnà kan ló ní àwọn gọ́vnà kan ló ní ilẹ̀ yorùbá àwọn ọba ló they are the custodian of the land àwọn ọba ló ní ilẹ̀ yorùbá kò ń ṣe politician lórí burúkú yín àti tinubu àti gbogbo wọn kò ń ṣàwọn lọ tinubu ẹ gbogbo tó kù láyé tó máa lò sixty years tó bá ti kú dànù tó kú tó lọ at the end of the day ilẹ̀ yorùbá ṣì máa máa exist àwọn ọba míì wà nísìn Awùjalẹ̀ nísìn bàbá yẹn ti wà ń bẹ̀ nísìn ó ti ń lọ pé báwa bí one hundred years Tinubu gbogbo tó máa lò ọdún mẹ́rin ọdún mẹ́rin yẹn rẹ̀ lẹ́yà gbọ́dọ̀ push ka get the hell out of Nigeria tó bá wá ṣe sọ pé o fẹ́ lọ dìbò twenty twenty seven wàá jẹ gbá dáadáa ebi apàṣẹ gèsè ẹ̀ so olóyè rán mi sẹ́yìn Fúlàní ẹ̀yin fúlàní olórí burúkú ní gbogbo òkè ògùn ẹ̀yin tó kù bìkọ́dà pọ́n náà wọn kan ẹ fẹ́ máa la gidi ẹni ẹ fẹ́ lọ pe Ṣèyí Mákindé ṣé Ṣèyí Mákindé ló nílẹ̀ ṣé Ṣèyí Mákindé ló nílẹ̀ Ṣèyí Mákindé tó lè protect ìdílé ẹ̀ inú ilé ẹ̀gan kò protect inú ilé ẹ̀gan ń jò Ṣèyí Mákindé olórí burúkú bomb bastard inú ilé ẹ̀ ń jò kò rí kankan ṣe sí ó jáde tán nísìnyí ní ó ní autonomy local government thirty three local government ló ń bẹ lọ́yọ̀ọ́ state kò kò kò kò lè protect ẹ̀ o máa dúpẹ́ pé olóyè fi gbẹ̀lẹ̀ torí àwọn fúlàní nísìnyí wọ́n wọlé ní january sixteen bí òrùpá ti gbàgbé ó ń ṣí èrè orí òpè ṣèyí mákindé òrùpá wà gbàgbé láti january sixteen february sixteen march sixteen april sixteen may sixteen june sixteen ó ti July sixteen ó máa pé lọ́la gbogbo ọmọ Yorùbá ẹ máa sùn six months after the bomb in Ibadan Ṣèyí Mákindé ò tí ì múyàn kankan lọ sí prison six months after the bomb blast dem bọ glasses mi ó dà kún reflect kẹlẹ rojú mi dáadáa èmi lágbẹnusọ Ìgbòho ó ní sọ fáyín Fúlàní tó kù lókè Ògùn ẹ káṣọ yín ẹ̀yin tẹ́ wàá nugbó là ń sọ o tọ́jà pé nugbó lẹ́yìn fi ń sọ̀rọ̀ ajé lẹ́yìn jíyàn gbé ẹ kó ẹrù yín kúrò níbẹ̀ torí àwọn ọba bẹ̀ ti sọ pé ká wọlé wá bá yín tàbá bẹ mọ́ bẹ́ẹ̀ ẹ ò ní ò tó bá máa gbé inú ìlú ló máa máa gbé àmọ́ pé inú ìlú ló ń gbé wàá máa san tax bí ẹ̀yin ọmọ Òkè Ògùn ṣe ń san tax wàá gba owó kíní kan lọ́wọ́ yín owó tansu tax owó levy owó fúlàní wá jókòó sínú igbó tàbá ti bẹ́ẹ̀ nínú igbó ní tàbá fi ẹ́ ṣe tó bá mọ̀ pé fúlàní tó ń gbé nu igbó inú ìlú ló rẹ̀ ń gbé tílẹ̀ bá ti ṣú padà sí ìlú má gbé nu igbó ìwọ tàbá ti bá nínú igbó sòfà yóò nìyẹn ó dẹrun àmúso nìyẹn ò ní any reason láti wà nínú igbó torí àwọn ọmọ ìlú náà tó bá lọ sóko wàá darí wálé wàá gúnyán fún yan wàá jẹun so yóò ní any right láti wà nínú igbó wa gbogbo èèyàn mọ̀ kí ogun olóyè ní sọ fún yín pé ẹ kú iṣẹ́ takuntakun eh, ó ní kíyín pé ẹ má dáwọ́ dúró ẹni tó bá wá bíbà bẹ́ẹ̀ da níjọba ni tó wá ń sọ fún wa pé inú igbó tá à ń wọ̀ yẹn à ní right ẹ padà kẹ́ sọ fún Kóìkì màá bá yín lọ jíṣẹ́ fún olóyè ní tó bá wá ní kí n sọ fún yín màá tún jáde wá sọ. So politician tó bá bí bàbá ẹ̀ dá tó bá bí ìyá ẹ̀ dá nígbà tá a bá wọnú igbó ta ló ń ṣiṣẹ́ fáwọn yẹn kó wá sọ pé ẹ dáwọ́ dúró ẹ jẹ́ kémi mọ̀ ṣẹ́nórí yóò pè ní ẹ̀yin politician yẹn àwọn ọmọ òkè ògùn ló ti sọ àwọn àwọn ò lè lọ sóko àwọn ọba ilẹ̀ òkè ògùn rẹ̀ ti sọ fún wa pé ká wọlé wá bá yín ẹ̀yin olórí burúkú fúlàní tẹ́ ẹ̀ ń gbọ́ràn ẹ̀ kì í gbọ́ràn bàbá yín Buhari ó ti lọ ẹ lọ bá ní Katsina ẹ lọ máa dáko ní Katsina ẹ lọ máa ṣe ogun tẹfẹ ṣe ní Katsina ẹ filẹ̀ Yorùbá sílẹ̀ ní òkè ogun ní o àwọn stéètì tó kù wọn náwọn tí wọn ti rẹ dì so a gbọ́dọ̀ clear dáadáa bọ olóyè ní òun sọ fún wọn pé tẹ bá tinú ti yá ẹ à wọlé síbẹ̀ à wọlé sóńdò à wọlé sí gbogbo stéètì kọ̀ọ̀kan à ṣiṣẹ́ síbẹ̀ náà sọ ẹ̀yin ọmọ òkè ogun olóyè ní iṣẹ́ tẹ̀ ń ṣe ó ń dùn mọ́ òun nú ó ní kẹ́ má dáwọ́ ó ní ẹni tó bá wá ń dẹ́rùbà tó ń dúnkokò mọ́ yín torí àwọn máa ráwọn politician kan nísìn táwọn máa dúnkokò torí àwọn ló màálù àwọn ló kinní kan ẹ̀yin ẹ pọ̀n sí Koiki Media kí lè bá yín pàṣẹ mẹ́sẹ̀gì yín sọ́dọ̀ olóyè àbí ọ̀dọ̀ àwọn tó jẹ́ kọ́dínétọ̀ yín lókè ògùn tí gbogbo yín mọ̀ gbogbo àwọn alága nǹkan nǹkan bí gómìnà bá ní ká má wọnú igbó ẹ jẹ́ ká mọ̀ kó wá sọ ìdí tí ó ṣe ní ká má wọnú igbó ṣé ó ní property nínú igbó yẹn ni àbóhùn náà ń daran nínú igbó torí a ti bẹ̀ wọ́n títí títí six months ẹ sọ fún Ṣèyí Mákindé pé kí ló ṣẹlẹ̀ sí bomb blast Ìbàdàn kí ló dé táàrí any anybody tó lọ sí court torí pé tẹ bá dé nísìn ẹ máa ma ṣe ní tàtàtàtàtàtàtà tòtòtòtòtòtò ẹ̀yin ọmọ politician six months wọ́n bọ́ǹbù Ìbàdàn ààrẹ nìkan kan tó lọ sí prison bí wọ́n bá jí kúlíkúlí ní ìbàdàn láàárọ̀ la nísìn tó ọba pa ẹ́ ní nǹkan tó ń pè ní jungle justice tí kò jẹ́ kó máa ṣẹlẹ̀ so ẹ farabalẹ̀ ká gbọ́ mi dáadáa lálẹ́ yìí o òkè ògùn là ń sọ mo sọ̀rọ̀ Oǹdó àwọn Oǹdó náwọn ẹ̀ tí rẹ̀ dì Èkìtì náwọn ẹ̀ tí rẹ̀ dì Ọ̀ṣun náwọn ẹ̀ tí rẹ̀ àwọn ibi náà ní àwọn ẹ̀ tí rẹ̀ dì bá ti rẹ̀ dì àwọn ọba kábíyèsí ṣí fìlà fún yín o àní ṣe orí adé tẹ́ bá ti sọ pé ó ti yá olóyè náà náà ti ń bọ̀ àwọlé kàn yín but ní òkè ògùn wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ yorùbá pé iṣẹ́ àti ń fọbẹ̀ mọ́ àti hmm, ń ṣe kí ni àti ń fọbẹ̀ yẹn mọ́ dáadáa a káwọn èèyàn padà sóko because òjò ti ń rọ̀ wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń gbìn nǹkan so that ká lè rí oúnjẹ jẹ lọ́dún tó ń bọ̀ kí ibi má bàa pa gbogbo wa olórí burúkú tó bá sọ fún yín pé ká má wọnú igbó gọ́vnà ni dẹ́pútì ni house of rep ni ẹ kàn sí Kóìkì àwa mọ máa sẹ́ndì sí wọn ní communique torí pé six months wọ́n bọ́ǹbù ìlú Ìbàdàn àárí anybody kẹ́ mú lọ sí prison ìjáyàjáyà mo ti play ọdún yín lẹ́ẹ̀kan àtúntò play lálẹ́ ká tó tó lọ. ṣe gbọ́ mi dáadáa òkè ògùn là ń sọ̀rọ̀ ẹ̀ ilẹ̀ yorùbá tóbi bò òkè ògùn yẹn àti ń fọ̀mọ́ olóyè wọ́n dárúkọ gbogbo ẹ̀ fún mi bọ̀ ẹ mọ̀ pé yorùbá tèmi ìjẹ́ta sí bí bọ̀ wọ́n ní gbogbo òkè ògùn pátá wọ́n ní kí n máa bá wọn kí gbogbo àwọn kábíyèsí bẹ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín tẹ fún àwọn láàyè pé ká wọlé tọ̀hún sòtí gọ́fìnà bá wá dé tó sọ pé kí ló dé tá à ń wọlé wọnú igbó lọ àwa bi gọ́vnà pé ṣé ó ní nǹkan kan nínú igbó tó ń tọ́jú síbẹ̀ torí pé ọmọ rẹ ò kì í sunú igbó mọ́jú inú ìlú ni gbogbo èèyàn sùn à need anybody kó sunú igbó àwọn ọlọ́dẹ nìkan ló yẹ kó wà nú igbó àwọn fúlàní ò dẹ̀ ń ṣe ọlọ́dẹ wa wọ́n ń ṣe farmers hunters tó lórí burúkú politician tọba bíbà bá ẹ̀dá kó sọ pé ká má wọnú igbó lókè ògùn wàá wàá wàá ṣàlàyé fún wa bísínẹ́sì tí wọ́n ní lóru ní òkè ògùn torí ọmọ rẹ ò kì í sunú gbó ilé lẹ máa ń sùn ẹ gbọ́ mi dáadáa bàbá politician tó bá bí da kó sọ fún yín pé ká má wọlé sí inú igbó àárín ìlú kọ́la tí ń wọlé sí inú igbó ni mo sọ bolóyè sì sọ fún mi nìyẹn o so bí gọ́vnà bá wá sọ fún wa pé a ní right ẹ á wá sọ ààbò tó ṣe fún wa ní òkè ògùn tí wọ́n fi ń pa wá tó ń jí wa gbé tá à ń sọ ránṣàn èyí tá a ransom is enough we are tired of paying ransom a lè máa sọ ransom tá a ní máa san ten million máa san twenty million àwọn owó tó yẹ kẹ́ dá padà sínú family yín nìyẹn kẹ́ máa fi dáko ká máa fi because tába ti mí season yìí nísìn tá àráyè dáko ebi máa pa gbogbo alọ́dún tó ń bọ̀ bíyàn gbá àgbàdo onídìí oṣù mẹ́fà bó bá gbin iṣu onídìí kìnní kan àlùbọ́sà gbogbo kìnní yẹn gbogbo ẹ̀ ló ní time frame tí o bó ṣe jẹ́ nìyẹn ṣe jẹ́ ká ka kọ́míníkì yẹn àpè lálẹ́ so mo kí gbogbo ẹ lẹ́ǹkan sí. fúlàní tó ń gbé inú gbó ìwọ tó bá mọ̀ pé fúlàní tó yẹ pé inú gbó bọ́lẹ̀ ẹ̀kọ́ gbé ìtàlẹ̀ ẹ̀kọ́ gbé tílẹ̀ bá ti ṣú padà sí gbòòrò ká lè mọ̀ pé ìwọ o ìwọ o kì í ṣe fúlàní tó ń jíyàn gbé bọ̀ má sọ pé o fẹ́ sunú gbómọ́jú o ní any right láti sunú gbómọ́jú tó bá sunú gbómọ́jú ẹ ìta bá fẹ́ ṣe náà o dánra àmúso nìyẹn torí ẹ lè wá nú gbó wa kẹ máa yọ wá lẹ́nu so ẹ sọ fún ẹni tó sì lórí program pé mo ti jáde mo ti wá jíṣẹ́ olóyè gbogbo òkè ogun yẹn a fẹ́ fọ́ mọ́ àfihàn káwọn èèyàn padà sóko dáko dáko ẹ lọ́ọ́ dáko so ó ṣe jẹ́ nìyẹn. Chief Dr. Sunday Adeyemo Igbowosha expresses gratitude to Òkè royal fathers ní sífìlà fún yín gan ó ní mo gbọ́dọ̀ má sífìlà ó ní tí bá ti ń pa àwọn ọba kì í máa sífìlà pé kì í má máa dé fìlà Hmm. ó ní tí bá ti ń dárúkọ àwọn ọba pé mo ń pe ọba anytime ní kì í máa ṣí fìlà torí ọ̀wọ̀ ni ẹ mi dáadáa olóṣèlú ẹ tó bá tó bá tó bá lọ threatening anybody pẹ̀lú ọlọ́pàá ní gbogbo òkè ogun yẹn ẹ olóyè ló máa sọ tá a máa ṣe èmi kọ́ ni máa sọ yẹn ṣèrè ní dá fún gbogbo yín wọ́n ń jíyàn gbé àpò ọlọ́pàá ọlọ́pàá náà wọn ò lówó epo tó máa fi wá síbẹ̀ ọlọ́pàá ní òun ò lè track anybody down so ẹ má tẹ̀ wá bá wa track àfẹ́wọnú gbó láti máa lọ track wọn fúnra wa ìtàbá bá ń bẹ̀ ó di màníọ̀ nìyẹn ẹ̀ ní kúure ẹ padà sí Sahel tẹ bá wà bí tẹ máa dé sí ẹ padà lọ sí Katsina ẹ lè máa jí wa gbé ká wá dákẹ́ six months after the bomb blast in Ibadan Ṣèyí Mákindé oṣù bí ìgbà tó ato pé e, e, e, òun ṣe bẹ́ẹ̀ pé ò what happened after six ọ̀la ló máa pé six months January sixteen ni wọ́n bọ́ǹbù Ìbàdàn ẹ̀bẹ́yìn ti gbàgbé ìyàwó ọ̀hún gbàgbé January sixteen Ìbàdàn was bombed till date no court appearance nobody has been arrested gbogbo àwọn tí ilé wọn damage wọ̀ fún wọn lówó bomb bastard every one of you ẹ ní ṣoríire so July fifteen lè twenty twenty ah àwọn ọmọ ìṣe mistake twenty twenty four bọ́lá sí rí twenty twenty three ọgbọ́dọ̀ lọ edit kìíní tẹ bá ń gbọ́ mi ẹ lọ edit kìíní ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ twenty twenty four ni not twenty twenty three ẹ má bínú mo kí gbogbo aláǹkan sí ń bọ̀ send message sáwọn ọmọ yẹn ní sóríire ẹ ń jí wa gbé ká máa san ká máa san ránṣàn ká máa san ránṣàn fáwọn fúlàní a máa wọlé wá bá yín ni pé gbogbo alẹ́ sí èní ni July 15, 2024, Chief Dr. Sunday Adeyemo through a spokesperson Olayomi Koiki extended heartfelt thanks to all the royal fathers of Okeogun in Oyo State. He expresses deep appreciation for their support and understanding of the Yoruba cause. In a steam notice, Chief Dr. Sunday Adeyemo addressed the Fulani herdsmen still residing in the forest of Ogun, Ogun in Oyo State. Ẹ̀gbọ́n kan tí mo pè forest. You don't have any business in the forest. You don't have any business in the forest if you are a genuine Fulani living within the community, when you operate after your day activities, you come out of the forest. You don't live in the forest. Forest is not for people to be living. It's only for our our hunters. Má jókòó sínú forest kó máa kidnap tó ilẹ̀ bá ṣú tó bá ti dọwọ́ bíi nine o'clock àwọn tó fi máa rìnrìn tó fi máa káàkiri kẹ́ ẹ máa jí wọn gbé àbí kẹ́ máa jíyàn gbé lọ́sùn àbí láàárọ̀. Olóyè ti sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ kó má mọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ó ní òkè ògùn ó ní kọ́dínétọ̀ sọ fún wọn pé a ti ń fọbẹ̀ yẹn mọ́ ti fẹ́ a ti ń fọ mọ́ ìwọ náà lè rányàn lọ kó lọ confirm ẹ̀ àfi a lè jókòó ká máa dúró dìgbà tó bá pa gbogbo wa. mo kí gbogbo alẹ́ nǹkan sí. He expresses deep appreciation for their support and understanding of the Yoruba cause. In a STEM notice, Dr. Chief Adeyemo addresses the Fulani herdsmen torí tó ń pè yín nìyẹn a mọ̀ pé bandit ní terrorist ní but orúkọ tẹ like nìyẹn ẹ máa fi classify ara yín as herdsmen kò sí kankan tó ń jẹ́ herdsmen Fulani terrorist ni gbogbo yín mad people all over the place who have been involved in kidnapping killing and raping farmers. He demanded that all the remaining Fulanis vacate the forest immediately. Ẹ fi oko wa sílẹ̀, ẹ fi fáàmù wa Go back to Castina and go and meet Buhari. That is your father. Go and meet Buhari. Dr. Chief Sunday Adeyemo father, stated that Fulani herdsmen in other southwest states should prepare for similar actions. in tó ń lọ lókè ògùn táwọn ọba go ahead My daddy, my wife announced, but right now àwọn ọba ò tí fún go ahead ní gbogbo state tó kù so we cannot operate in any Yoruba land until there is clear message from the kings in each of those states pé olóyè ládùúgbò tiwa náà then olóyè will mandate people to move but for now máa sọ pé ẹ eh, eh, there's a constitution there's a constitution permit that kò ní kò ní kò ní kò ní yẹyin if anybody come and talk about constitution here ẹ ní ṣoríire which constitution kò ní dá fún constitution Nigeria don bastard which constitution are you talking about people are being killed people are being taken away on a daily basis so constitution only lè protect wọn if anybody come and say does Igboho has the right ẹni ṣoríire you are born bastard come and tell me that Igboho doesn't have the right to to protect a, to, to protect his own loved ones kò ní dá fún constitution kò ní dá fún constitution kò ní dá fún ọ̀tọ̀bá constitution if anybody mention constitution kò ní dá kò ní yẹ ni mo sọ born bastard so constitution is not there to protect the citizens left citizens to be to be in in, in harm's way in danger on a daily basis. Constitution of Nigeria tells the police when people are kidnapped to go after the kidnappers and take them back and kill them if possible. So the constitution is not there there. Come and tell me about constitution that does it. Who has the right. And I'm waiting for all you bomb bastard Yoruba Runu Afonjas and you know the bruku. Let me hear any one of you. If I'm Igbo Sileo, those ones are attacking Chaka Chaka. that we did not kidnap the Kanu. And Igbowo continued to tell Tinubu to release Nnamdi Kanu. So if you are upset with Igbowo, that is your own cup of tea. Go and fall in any of your rivers around your town and die. Because it is not Igbowo that put Nnamdi Kanu in the predicament. It is you born bastard Biafrans that decided to sell them out to, to the Fulanese because of peanuts. It is not Yoruba people that sold in Kanu out. Kò ní dá fún So don't come and be typing, hey, yeah, yeah, yeah. So if we Igbo, yo, you can come out now. She told people. But the ones that are under Mazi, Simon Epa, the Odogwu, the Prime Minister government in exile, the Woto Woto, the declaration of the Biafra December 2nd will be endorsed by Koiki Media. Those ones knows that we will continue to have our ways together. But if any of the other Igbos or any other ethnic, because we are not tribes, we don't know each other, we don't know each other, we are not families, we are all different people, we are not one. We are not one and we can never be one. Come and tell me about constitution of Nigeria. We need that which constitution? No go better for constitution the constitution that locked all your all your life in danger today. People say they want to come out and protest. Come out and protest. Protest about bad government. I don't care. That's a problem. But we, under the self-determination, we stand Gidigba. Break up Nigeria. Let everybody go their separate ways. Come and tell me about constitution. I shake my phone. Don't want to hear any constitution. Constitution, The 419 constitution that the, the, the military they cook together, they give Obasanjo, and the same thing Tinubu is using after 25 years. Constitution that cannot that cannot provide the basic basic amenities for your lives. You get the constitution. Does, does, does, Igbewo, does the constitution permit Igbewo to do what he's doing? Does the constitution permit the Boko Haram to be doing what they are doing? Does the Constitution permit them to be killing people and be kidnapping people? Egypt all over the place. Buffoons. Instead of you to wake your brains up and start asking questions, you're here come and be talking nonsense. Simon Epa, the finisher. I salute for. I even open my heart for you. I salute you, sir. You are my general. I am under your command. Anytime with my media, just say go ahead. It's just that every time I post it on my YouTube, they keep bringing it down. And that is what Lai Mohammed has done. That bomb bastard man, we no go, he no go, he no go die where in, in, in, in Peking go find out. Lucy. My wife is waiting for me, so I gotta move swiftly because she gotta take things out of the washing machine. And we're not here all night. So it's a brief broadcast. Dr. Chisonde Gbowo further stated that the Fulani in other southwest states, I am not talking about the north, if you like, kill yourself in the north, in the southeast, the Biafra Liberation Army go give you woto woto. You go there, they give you woto woto. But we are dealing with you state by state because in Yoruba land, we have our own protocol. So we cannot just go to any state without the kings giving us the permission to. That is the way we operate in Yoruba land. Dr. Adeyemo, through a spokesperson, Dr. Adeyemo thanked the monarch again of Okeogun, every one of them, from the small to the big, for their unwavering support. Without them, we cannot do it. Without the Obas in Okeogun, we cannot do anything. It doesn't work like that. Yoruba land has protocol. And to finish it up, he also addressed the issues of the Fulanis in other Yoruba forests who are committing various atrocities, including kidnapping, raping, destroying crops, and killing farmers. These actions, he stated, contribute to hunger and poverty in Yoruba land. Everybody shout, Bawa, Bawa, Bawa. It's because of Fulani. He now called all the monarch in Ondo State, Ogun State, Ekiti State, Osun State, and other communities to give the necessary orders. Just give Igbowo the order, and Igbowo will send, communicate through me and through all the other channels, and not everything will come online. But when things are done or when things are ongoing, we'll be keeping you up to date. Dr. Chief Sunday Igbowo, known as Igbowo, true spokesperson, myself, emphasized that the presence of the Fulani herdsmen and their open grazing practice are no longer tolerated as they are preventing farmers from cultivating their crops and destroying the farmland. So that is how far we can go on this particular short transmission tonight. ṣé mo wíire àbí mo wíire tí comment section. Once again, we are not attacking the governor of Odo State, Ogun State, or your State. We have not asked anybody to go into the cities, the towns, and steal and kidnap like the Fulanis are doing. We are going straight into the forest in Okeogun to wipe off the Fulani that are taking our loved ones since the 1999 Constitution failed to protect them. And on that note, join me again tomorrow, inshallah, in Jesus' name, Lashe Dumari. I remain yours, Olayomi Koiki. Koiki Media bringing the world closer to your doorstep. The spokesman, the only spokesman that can come out authoritatively and speak on behalf of Oloye I have not added and I have not minus. Everything I've said is exactly how Igboho wants it to be said to the public. Once again, we continue to appreciate all our kings for their immense support throughout this very difficult time that the Yoruba people are facing in what is known as the 1914 fraudulent amalgamation. Good night and join us again on our platforms from tomorrow when we start the week nine of the good news to prosperity under Professor Adibanja Kitoye as we continue to say to the Yoruba people, it is a non-violent movement and it will remain so, but we will defend and protect the Yoruba people from the Fulani headsmen, as it is known in Nigeria, against people that just want to do their farming business without being oppressed, kidnapped, raped, killed under the United Nations laws, under the international laws, under the African Union, under the ECOWAS, the Yoruba people have the right to defend themselves. Udaro.